دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ jẹ́ kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليا إليك يا دف ولو الله الحمد لله a tọrọ alekun lára fún anaba muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run alekun àgbọ́yé ẹ̀sìn àti alekun gbèsè ayé rọrùn àbí ọlọ́run kó jọ kó túbọ̀ ṣe fẹ́ni kankan wa. àmín. olórí àdúrà kan táwọn bàbá wa máa ń ṣe òun náà ni pé ayé wa lọ́njọ́ da ọ̀run wa lọ́njọ́ da ọlọ́run mọ́tòrí ayé wa fẹ́ da má jẹ́ kí ó ba ọ̀run wa jẹ́ náà wọ́n torí pọ́ọ̀rù wa náà fẹ́ da ọ̀nà jọ́ mọ̀jẹ́ kí ó ba ayé wa jẹ́ àtayé àtọ̀run méjèèjì òun náà là ń bèrè lọ́dọ̀ wọ ọlọ́run àti ẹlẹ́yìn náà jẹ́ tí ó kan pa ìtí anábì sallallahu alaihi wasallam náà máa ń ṣe ìtú wà nínú alukóran tọ́lọ̀ ní rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ìtí pé kó máa béèrè pé ọlọ́njọ́ oore táyé àti oore tọ̀run méjèèjì òun náà ni mo ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọlọmọ wa ṣàwálẹ ni tó máa jayé gbàgbé ọ̀run. àmínà. a tún kíra wa káàbọ̀ ní ìrọ̀lẹ́ tòní àbí ọlọ́run kó jọ kó gba eléyìí tí à ń bára wa sọ yìí kọ́nà kó gba ní ìbádà fún wa. àmín. bàbá wa tí wọ́n ṣe olùgbàwé tì í alẹ́kùn gbogbo dáadáa dáadáa táyé. èyí tí ò ní dítọ̀ ọ̀run lọ́wọ́ kọlọ̀kú mọ́ṣàbà ṣe fún wọn. lónìí a ń bẹ̀rẹ̀ pẹ̀lú àkọlé tuntun gẹ́gẹ́ bí gbogbo àná ṣe mọ̀ yìí pé òní náà ni Ramadan wa máa pé mọ́kàndínlógún Allahu Akbar ọjọ́ náà rí bí bẹ̀rẹ̀ yìí tó túmọ̀ sí pé tó a máa ka Ramadan wa pé ogún bí Ramadan wa tó túmọ̀ sí pé a ti fẹ́ mú méjì ìdá méjì kúrò nínú ìdá mẹ́ta àwọn ọjọ́ tó wá ṣẹ́kù ti fi lọ di ọjọ́ ọdún àwọn ọjọ́ kan ni tó bùkátà sí kápalẹ̀ mọ́dé kùrùkẹrẹ ó ti ń lọ káàkiri ìgboro kùrùkẹrẹ ó ti ń lọ káàkiri àgbáyé lórí àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan àwa mùsùlùmí máa kú o. alhamdulilayi olóríire jù nínú wa náà lẹni sílẹ̀ sí pé bọ́nà ń ṣe fẹ́ kó ṣẹ̀sìn ló ṣe ń ṣe é gbogbo ohun tó ń ṣe inú ẹ̀sìn òun náà làwọn kan tó gùn lórí ẹ̀rí ó wà nínú alukur'an ó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam a àmàkẹ́ni náà kó àṣedànù ẹ̀ẹ́dì ní pé ká ní òun náà ní ẹni sílẹ̀ sí pé òun kàn ń ṣẹ̀sìn yẹn tiẹ̀ ní gbogbo ohun tó ń ṣe òwá látọ̀dọ̀ ọlọ́run àgbélẹ̀rọ látọ̀dọ̀ àwọn kan ni afẹ́fíyàn nàná nípa alẹ́ antikaf lọ́jọ́ tòní alẹ́ antikaf kí là ń pè ní antikaf ìjó tiẹ̀ wà nínú ẹ̀sìn wa tó bá wà nínú ẹ̀sìn wa kí làwọn ẹ̀rí ta fi fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bákan náà báwo la ti máa ń ṣe é torí pé ń tà náà lè ṣe rí àbí ohun tó sọ sallallahu alaihi òun náà là ń pè ní ẹ̀sìn àbí nítorí táwọn sàhábà ṣe tó fọwọ́ sí ṣíṣe rẹ̀ gbogbo ilé là ń pè ní ẹran ẹ̀sìn tó bá ti wá yàtọ̀ sílé yìí ìtòkù àmà jẹ́ ẹran àdádálẹ̀. al-i'tikaf fọlọ́hún sọ̀rọ̀ fún wa ń parẹ́ nínú al-Qur'an ní Suratul Baqara ní àyè tí ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run ni wa antum. wa antum aakifuna fil masajid. ìgbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ fún wa nípa ààwẹ̀ Ramadan nínú àyà tó wà lọ́wọ́ nínú ọwọ́ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ àyà yìí náà àwọn àyà àti tó fi sọ̀rọ̀ fún wa nípa ààwẹ̀ yìí náà lọ́nà ti sọ pé wala tubashiruhun wa antum ma'akifuna fil masajid. ọlọ́run ní ẹ kóra ro ẹ má fara ro àwọn ẹlẹ́tọ̀ọ́ yín ẹ má nígbàlọ́pọ̀ pẹ̀lú wọn láwọn ìyàwó yín ولا تباشروهن وأنتم عاكفون في المساجد كي كرارو كفي على الطويلة ẹmọ̀ pé tẹ́lẹ̀ òfin أن wà nílẹ̀ ni pé ní alẹ́ ààrẹ ìwẹ̀láyé wà fọ́pá àtayá láti pàdé pọ̀ ìpàdé lọ́kọláya ẹgbọ̀yé ṣùgbọ́n tó bá ti wà lọ́sàn-án wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ tọ́ba ti wá ṣìnú títí dàsìkò wọn máa fi jẹ sahur ìgbàlá irú ẹ̀ wà ṣùgbọ́n tó bá ti wá di mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan ọlọ́run ọba fún àwa mùsùlùmí lófin lẹ́ni tó bá jásí pé òun bẹ́ẹ̀ pé kóun kóra ró sínú ilé ọlọ́run kó ṣe ń tà ń pè ní àǹtíkà. ọ̀la tó bá ṣírú hún náà wà á tó máa kì fún náà fi màsáàjì dì. ọlọ́run wá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ ọmọ gbà náà. wà á tó máa kì fún náà fi màsáàjì dì. ẹ wá kóra ró sínú àwọn màsáàjì àwọn ilé ọlọ́run. تلك حدود الله فلا تقربوها ọlọ́run ní àlá ọlọ́run nílé yóò fẹ́nikẹ́ni tó bá gbà á lérò láti ṣe ẹ̀ǹtìkà. fala taqrabuha. ẹ má kọjá ẹnu àlá ọlọ́run. kadhalika yubayyinu Allahu ayatihi linnasi la'allahum yattaqun. ọlọ́run ní bò ṣe máa ṣàlàyé àwọn. ayé àwọn ọlọ́run fún wa rèé ká ba lè fi lékún ọlọ́run eléyìí fẹ́ni tó fẹ́ ṣe antikaf ìdájọ́ yẹn bẹ fún tó ń túmọ̀ sí pé nínú tó rọ̀ mọ́ pé èèyàn fẹ́ kóra ró sínú ilé ọlọ́run ó ní ẹni èèyàn kí ń antikaf kó sọ pé ẹ̀gbẹ́ mọ́sálásí òun wà kó wa máa antikaf lálẹ́ àbí lóru kó wa lọ máa antikaf mọ́ antikaf yẹn ti bàjẹ́ pẹ̀lú ayẹ̀ta kàyí ó jẹ́ ká mọ̀ pé ẹni tí ò bá ní àníyàn àti ṣe àǹtíkà tó jẹ́ pé lòun fún tiẹ̀ ìgbàláyé wà fún n tó ń ṣe lóru ọ̀hún ọjọ́ tó kù náà pẹ̀lú ara ilé rẹ̀ ó lẹ́tọ̀ọ́ rẹ̀ náà pẹ̀lú wọn nínú mẹ́wàá gbẹ̀yìn tó bá ti di pé ilé lòun fẹ́ wà ṣùgbọ́n ní tó fi ń dáa jù fún ni oníkéèyàn wà nínú ilé ọlọ́run tígbàláyé rẹ̀ bá wà pẹ̀lú iṣẹ́ tíyàn bá ń ṣe. bákan náà àǹtíkà fi ṣíṣe pẹ̀lú àyàtà mú wà yìí ó jẹ́ ká mọ̀ kó wà nínú ẹ̀sìn wa ìkóraró sí inú ilé ọlọ́run ó wà nínú ẹ̀sìn wa a nípìlẹ̀ fún tafatin lọ́wọ́ ní hadisa nabi sallallahu alaihi wa sallam àárí ẹ̀rí lórí ìtìkàfù ṣíṣe ìpè ànábì wa pàápàá sallallahu alaihi wa sallam. àná Aisha radiyallahu anha. látọ̀dọ̀ yà wá Aisha radiyallahu anha àwọn náà ṣe lálàyé. anna nabiyya sallallahu alayhi wa sallam. wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam ìyàwó ànábì ló ń fún wa ní rìpọ́tì yìí o. kana ya'takifu al-ashara al-awakhira min Ramadan. wọ́n ní ànábì máa ń kóra ró sínú ilé ọlọ́run nínú mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan. Hatta tawaffahu Allah. Títí dìgbà tí Ọlọ́run ọba fi pè sọ́dọ̀. Thumma i'takafa azwajuhu min ba'dihi. Ìyàwó Aisha tó ṣe ìyàwó ànábì ní ìgbà tánábì wa lọ tán, àwọn ìyàwó rẹ̀, àwọn náà máa wá ń ṣe àǹtíkáàfù lẹ́yìn rẹ̀. Àwọn máa ń ṣe ìgbà tánábì tó ti ṣe lójú ayé, ó túmọ̀ sí pé ó ti fi lọ́lẹ̀ nínú ẹ̀sìn nìyẹn àkó gbogbo tó ní kálukú wa náà ṣe làwọn ìyàwó wa ń wò ìwọ náà tó ní kinní kan lábẹ́ bẹ́ẹ̀dì tó máa ń ṣe àhàtì ìyàwó ẹ mọ̀ bó ṣe ń ṣe àwọn tó ń gbé wá fún ẹnu ilé ìtẹ̀ ń fi ń fọkọ mu àti gbogbo bẹ́ẹ̀ ṣe ń lò ó gbogbo ẹ̀ náà ló hàn síyàwó gbogbo àṣírí bó ṣe ń ṣe oríṣiríṣi tó ń ṣe ìyàwó ẹ̀ rí làwọn ọmọ rí nígbà tọ́lá àwọn bá tó ní anábì wa rèé sallallahu alaihi wasallam ẹ̀sìn ló fi lọ́lẹ̀ wọn náà náà ìyàwó rẹ̀ náà bá lọ́wọ́ rẹ̀ abu ustaz sheikhu ẹ̀yin náà gbogbo tẹ jẹ́ ìmáàmù khalifa ẹ̀wẹ̀ lẹ́yìn náà máa ń ṣe ọṣẹ lẹ́yìn bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ ń jí lóru ẹ máa ń tìlẹ̀ wà alukuran ẹ̀wẹ̀ lẹ́ ń lò bá àlẹ́ ṣe ń ṣe òye kò wà o gbogbo ẹ̀ náà làwọn obìnrin yìí náà rí lọ́dọ̀ wa o gbogbo ẹ̀ náà ni wọ́n rí bá ṣe ń ṣe kùránì lẹ́yìn máa ń gbọ́ ní mọ́tò náà àti nínú ilé àbóhùn ilẹ̀ máa ń gbọ́ ìwé làwọn àtàwọn ìyàwó yín mọ̀mọ̀ yín ẹ̀hẹ̀n wá sílẹ̀ ń wọnú ni àbí fíìmù ni gbogbo ẹ̀ náà ni ànábì tiwa kọ́ ṣe dáadáa lára tá a rẹ̀ rí sallama ta wá ń pè bẹ́ẹ̀ wọn náà ni mùsùlùmí àkìlì mọ́sídà lè هو لزوم مسلم عاقل مسجدا للطاعة wọn náà ní kí mùsùlùmí kan tó ní làákàyè kó dúró kó takú sínú ilé ọlọ́run kó takú sínú ilé ọlọ́run láàníyàn pé òun fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run. ويشترط أن يكون المعتكف طاهرا من الحدث الأكبر ń tàn dẹ̀ ń pè ní pé èèyàn fẹ́ ṣe àǹtìkàfù yìí èèyàn fẹ́ kóra ró sínú ilé ọlọ́run yìí. ayẹ̀kú náà lè mọ̀ àtàkì fún un. májẹ̀mú dé ó náwọn òfin àwọn òfin náà dẹni pẹ́ni tó fẹ́ ṣe àtìkàf ó gbọ́dọ̀ jẹni tó máa. àyẹ̀kú na tọ́hìrọ́ mílẹ̀ lè hàdá sí lákìbá. ó gbọ́dọ̀ jẹni tó mọ́ kúrò níbi ẹ̀gbin ńlá kí àwọn ẹ̀gbin ńlá ó ní obìnrin tó ń ṣe àlejò olóṣooṣù lọ́wọ́ tá a mọ̀ sí menstruation kò lè ṣe àtìkàf. kódà tó bá ń ṣe lọ́wọ́ tálejò yẹn bá dé ó gbọ́dọ̀ quit kó máa lọlé kò gbọ́dọ̀ wá takú pé kùkún sẹ́ni tó gẹ́ẹ̀tì pé nǹkan kan ń ṣẹlẹ̀ rárá o bákan náà obìnrin tí ó ti ó yẹ̀ṣẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ ò tí ì dá lára rẹ̀ kò lè ṣe ẹ̀ǹtìkà àwọn ń tà mọ̀ ní àwọn ńlá yìí tó bá ti ṣẹlẹ̀ síyàn lára kò lè rí mẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀ náà ni tó bá ṣẹlẹ̀ pé yàn sùn lórí alẹ́ àbílọ̀sán gan lójijì nìyẹn bá rí pé òun lálàá ohun tó máa ń wá látọ̀dọ̀ ọkùnrin àbí èyí tó máa ń wá látọ̀dọ̀ obìnrin nígbà tí a bá jẹ ìgbádùn ìpàdé pọ̀ pẹ̀lú ara ẹni tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnìkan kan tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ṣẹlẹ̀ sí yẹn tó bá ti ń jí báyìí gbàrà kò gbọ́dọ̀ continue antikab kó kọ́kọ́ jáde síta náà kó lọ lu toilet kó lọ tún ara ṣe kó wá wà nípò mímọ́ padà kó tún wá padà sínú masjid òwe lè jẹ́ lára àwọn ẹ̀kọ́ ilé tó rọ̀ mọ́ àǹtí. wala yakhrujul mu'takifu illa lima la budda lahu minhu. ẹni tó ń ṣe àìsíkàfọ̀ gbọ́dọ̀ dídí jáde kúrò nínú masjid. illa lima la budda àyàfi ń tó fẹ́ torí ẹ̀ jáde ń tó jẹ́ pé kò ṣeé má jáde ni bíi kìíní. kàlá kìíní. bí gbà bí tó bá jẹ́ pípẹ́ ní tó ṣe ẹ̀ ti kàfé kò sí ètò fún jíjẹ mímu nínú mọ́sídìrì tó ti ń ṣe àfi kó kúrò kó lọ sílé kejì àbílẹ̀ kẹta ládùúgbò kó lọ ra oúnjẹ àbí kó wọnú ilé rẹ̀ nítòsí mọ́sálásí kó lọ gbé oúnjẹ fún jíjẹ. wàkọ̀dọ̀ ilẹ̀ hájà. àbíkẹ́ ó ń ṣe ẹ̀ ti ní mọ́síjìbì tó wà tọ́lẹ̀tì wà níbi ẹsẹ̀ bàtà bíi mélòó síbẹ̀ ó wá fẹ́ jáde lọ sí inú tọ́lẹ̀tì láti lọ ṣègbọ̀nsẹ̀ àbó fẹ́ lọ wẹ̀ irú àwọn tó lè gbéyàn jáde kúrò nínú mọ́síjìdù lélẹ̀. wàgó ìsìlò wà jìbì mọ́sálà. bí gbéyàn fẹ́ lọ wẹ̀ lápẹẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn irú eléyìí ẹni tó ń ṣe àtìkàfù lé náà ń ṣe àtìkàfù lọ́wọ́ kó tó máa wá tinú ilé àtìkàfù jáde lọ bí iṣẹ́ kó máa tinú ilé ẹ̀ǹtìkáàfù tún lọ bí òde àkíkọ̀. ọ̀yẹ́ bí tó lò bí lè kúrò jì níbo ìrìn hájá. kó wá lóun tún síbi ẹ̀ǹtìkáàfù òun tún lọ sóde ìkómà òun tún lọ sí òde ìyàwó àbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí kò ń ṣe ẹ̀ǹtìkáàfù mọ́ ọ́n téèyàn bá ti jáde kúrò nínú ẹ̀ǹtìkáàfù láì nídìí kan irú ìta kàkálẹ̀ yìí ẹ̀ǹtìkáàfù yẹn ti bàjẹ́ kò ní wá sí nínú àwọn èèyàn tó ń ṣe ẹ̀ǹtìkáàfù akànjẹni tó kàn ń sunu mọ́sídìí lásán tó náà kàn fún un pé jẹ́ kí mi náà ṣe kó ń gẹ́ òru lẹ́lẹ́tìlẹ̀ kọ́dìrì ló ń gbé ní sunu mọ́sídìí à ní kàyẹ́mọ́ àlèmọ́ ọ̀tẹ́kì fún ò ní sí nínú àwọn tí wọ́n ṣe ọ̀ǹtìkà gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn ìtọ́lọ́wọ́n bá ti fi yé wa nínú àwọn àlàyé tá à ń ṣe bọ̀ yìí wàbílì jì máa ń lára tí ó tún máa bá ọ̀ǹtìkà fù jẹ́ òun náà ní ta ti sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ bí wọ́n bá ṣe ọ̀ǹtìkà tó bá fi lè wọnú lé lọ súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ ètìkàfù rẹ̀ náà ti ó ti bàjẹ́ bákan náà ìgbà wo gan òun náà ni ìgbà tí a máa ń wọlé fún ètìkàfù lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣe ìkóraró sínú ilé ọlọ́run nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan nǹkó ní iná ni Ramadan wá di mọ́kàndínlógún nineteen ọ̀la òun náà ló máa di twenty tó bá ti di twenty lọ́la yẹn kó tó di pé òòrùn wọ̀ lọ́la òun náà nígbà tí ó tọ́ fún gbogbo ẹni tó fẹ́ ṣe ẹ̀ǹtìkà pé kó wọnú ilé inú masjid fún ẹ̀ǹtìkà fún rẹ̀ kó tó di pé òòrùn wọ̀ ní ọ̀la torí pé tóòrùn bá ti wọ̀ lọ́la yẹn a ti bọ́ sí òru twenty fourth. yẹ̀bẹ̀dá wọlé ẹ̀ǹtìkà fún kọ́bìlà gúrò bí sàmùsìn ẹni tó fẹ́ ṣe ìtìkàfà àwọnú masjid tó ti fẹ́ ṣe ìtìkàfà. ọ̀dùnlá kòrò bí ṣámsì laylatin ihda wa ishirin. òru twenty one òru ọjọ́ kọkànlélógún nínú oṣù Ramadan. Hadha bittifaqil madhahibil fiqhiyyatil arba'a. ẹlẹ́ni tí àwọn olùmẹ̀sìn àwọn àfẹ́sìn tí wọ́n ní àwọn madhahibu mẹ́rin ní tá à ń lò yìí tó gbajúmọ̀ ó ju mẹ́rin lọ. ṣùgbọ́n ilé tó gbajúmọ̀ náà ni ahmad bin hanbali àti mọ́mù wa maliki mọ́mù eh, abu gbogbo àwọn mọ̀dáàbù mẹ́rẹ̀ẹ̀rin àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n dó lórí ẹ̀ náà ni àlàyé yẹn wọ́n tó fẹ́ ṣe ẹ́sìkàf kí ti pé wà nínú mẹ́wàá gbẹ̀yìn ọkàn ní débẹ̀njẹ tó bá ẹ́ ṣe mọ̀ pé nínú àwọn ọjọ́ eléyìí tó ṣeé ṣe kí òru láti kọ́ndìrì jẹ́ òru tí wọ́n bá wá lọ ṣẹ̀ṣẹ̀ wá dé mọ́sídìdù ní àárọ̀ rọ̀mọ́dọ́nì bíi twenty one possibility kí òru ọjọ́ yẹn kó ti bọ́ fún ẹ tó bá lọ jẹ́ pọ́jọ́ tí ìlànà àtìkọ́dé ti wáyé nìyẹn lọ sí gbọ́dọ̀ kíyèsí eléyìí dáadáa ẹlẹ́jà ń táwọn olùmọ̀ àsìn tí ẹnu kò lórí rẹ̀ bákan náà ṣíṣe àìsíkà awuyewuye oríṣiríṣi la máa ń sábà gbọ́ lágbo ẹ̀sìn ṣẹ̀rẹ̀ wa mùsùlùmí ah islam wa ò ní problem mùsùlùmí gangan gan ló ní problem àdàbíkàdà máa yanjú àwọn ìṣòro wa pẹ̀lú bá nàbí wa ṣe rè sallallahu alayhi wa sallam nínú àwọn problem tí mùsùlùmí ní eléyìí tó fi ń ṣàkóbá fẹ́ sìn mọ́ra ẹ̀ lọ́wọ́ ó náà ní àwọn mọ̀sáìlù tí ò fa ìrégbè káwa máa sọ́dọ̀ ìrégbè láàrin ara wa bákan náà náà ni àwọn mọ̀sáìlù tọ́rọ̀ bá ti parí lórí ẹ̀ kẹ́nìkan ẹ̀ṣẹ̀ tí wọ́n á dá fìtínà ní ilẹ̀ nígbà tí fìtínà sùn jẹ́jẹ́ tẹ́nìkan àìsàn wá tún wá lọ ń jì bí irú rẹ̀ náà ni èyí tẹ́nìkan lọ ń sọ kiri líkò pẹ́ yìí tó ní kò sí kàfárọ̀ nínú Ramadan ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́sàn-án gan ní Ramadan kàfárọ̀ tánábì rẹkọmẹ́ǹdì yẹn kọ́ ló máa ṣe òun tún fásiwà tó ń gbé kalẹ̀ tànábì yẹn wọ́ kìlásìkò yìí sallallahu alaihi wasallam bá ṣírí ṣe máa tún náà rí tafi máa máa mọ àwọn tí wọ́n gbà fáànà bíi tọkàntọkàn ọkàn náà wọ́n gbà fún lórí ahọ́n lásán ni irú ẹ̀ náà làkàwé tẹ̀rí yẹn ìta tó fẹ́ fi kún náà ta fi ta fi sọ̀rọ̀ débi eléyìí náà lónìí wọn náà ni tó ní í ṣe pẹ̀lú al-i'tikaf àwọn oríṣiríṣi àwọn awuyewuye ọ̀rọ̀ mi ń jáde táwọn kan nígbàgbọ́ pé èèyàn lè ṣe i'tikaf àyàfi ní mọ́sálásí mẹ́ta kan pẹ̀lú hadith eléyìí tí wọ́n máa ń sábà kóòtù ìtí anábì pé kò sí i'tikaf illa fil masajid láàtìkáfà illa fil masajid salasa kòkò sí àtìkáfà yàtí ní àwọn masajid mẹ́ta kan ànábì wọ́n rí fà sí masjidil haram ti makka àti masjidil haram ti madina àti masjidil aqsa ilé ìsinmi ní jerusalem irú ilé yìí ní ìsìn àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn àdéfin yẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n gbà kó lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ torí àdéfin ti mọ́mọ́ bẹ́ẹ̀ hà kiri lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn tí wọ́n gbà pé hadith yìí lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní àlàyé lórí rẹ̀ ni pé àìsíkáàfù tí ó ti ládàá rẹ̀ tún fi ń pọ̀ jù òun náà ní tí wọ́n bá tún ní àǹfààní àti ṣe ní àwọn àyè mẹ́ta yẹn tí wọ́n bá tún ṣe láwọn àyè mẹ́ta yẹn kì í ṣe káwá mú eléyìí ní ẹ̀rí káwá fi nọlifáì àìsíkáàfù ṣíṣe láwọn mọ̀sájìdì tó kù bá a ṣe ń gbọ́ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ń sọ kiri lónìí kódà ti rí àwọn èèyàn tí wọ́n ń bà dáa ẹni tó bá ṣe àìsíkàfù ní mọ́sùkì mi yàtọ̀ sí àwọn mọ́sálásí mẹ́ta yẹn ṣé àgbàgbé ìpìlẹ̀ áyà tó wáyé lórí ọ̀rọ̀ àìsíkàfù ni àbágbàgbé ìpìlẹ̀ ọ̀rọ̀ yàwó Aisha lórí ọ̀rọ̀ àìsíkàfù ni mbà ẹ má lé lórí tí ò yẹ kẹ́ lé ẹ má kà fọ́ọ̀rọ̀ àwọn èèyàn lórí tí ò nítumọ̀ ẹ má bà dáa ẹnikẹ́ni lórí tí ò nítumọ̀ ẹ já sí ká farabalẹ̀ gbogbo àwọn ọlọ́mọ kéwù ayé alukurani ta kalọ́ ntọ́nà bá sọ mẹ́rin pé wọ́n á ń tún mọ́ ákífóònà fil masajid ẹ kóraró sí àwọn olè ọlọ́run gbogbo àwọn àfẹ́sìn náà ni wọ́n fẹ́ lóko lórí pé alimasaji tó jẹ́ ọ̀rọ̀ àwọn àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn tó pọ̀ jù rẹpẹtẹ nínú àwọn olùmọ̀ afẹ́nukọ wọn náà ni pé gbogbo àwọn masaji tó bá ti ń kírun juma àti irun jama kódà pàápàá tó rí nínú wọn tó sọ pé kódà kọ́ máa kí jùmọ̀ ń bẹ̀ tó bá ti ń kí jọmọ́ kókó jáde lọ kí jùmọ̀ yẹn náà ó tún wà nínú àwọn dọ̀rúurí tó lè gbé jáde ara àwọn kan tó tún gbà bẹ́ẹ̀ pàápàá tó túmọ̀ sí pé ọ̀rọ̀ tuntun ni kéèyàn kan wá máa wá kọ̀ǹdẹ́mu ìṣeré ti káàbù ní àwọn mọ̀sájìd ìtúfẹ́ dá fìtínà mi ilẹ̀ líle yẹn a lè ṣeré àwọn mọ̀sájìd mi náà tó kù ìyàwó Aisha náà radiyallahu ta'ala anha ń táwọn náà sọ ní wípé ìyàwó Aisha náà lè ṣe ìrìn ti káàbù nínú mọ́sùn tó bá yẹ pé alimọ́sùn jáàmì mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí tó ti ń kírun jàmá tó ti ń kírun jùmá sọgbogbo eléyìí náà ti tó ní ẹ̀rí ká kúrò lórí mọ́sálà yìí láti máa wá fi dọ̀yàkọ̀ nǹkan fún àwọn èèyàn ẹ̀dẹ̀ rí pé ọlọ́run ṣàánú wa mùsùlùmí púpọ̀ pàápàá jùlọ ntọ́nà bá ní gbọ́ súnà n'toba ti fi ẹ má fúnlẹ̀ ma ẹ̀rín náà yí pé masala yìí òun yàtọ̀ sí masala ìlọ́kọ́ rẹ ìlọ́tirẹ ni mọ́nu ilé káti bẹ̀rẹ̀ náà yá bẹ̀ àwọn kan náà nínú àwọn ya mùsùlùmí lónìí wọ́n máa ń pín lẹ́yìn náà láwọn oríṣiríṣi orúkọ lè ní oríṣiríṣi orúkọ náà ni wọ́n lè pè é àwọn wọn mọ́nu kan ìwé yanu yàrá kan àwọn ni bàbá wọlé àdúrà ni bàbá wọlé wọn jáde àwọn sì máa tún ṣùkàn àwọn sì máa tún jọba ìkan tó jáde ìmí ọ lè nínú gbólówó ọlọ́wọ́ ìmí ọ lè sọ pé inú mọ́ṣáláṣí ibìkan ló lọ sápamọ́ sí ṣùgbọ́n ibi tó wà ẹ̀ náà kò ní rẹ́ nìkankan nìkankan ò ní rí o ẹ wá já béèrè lọ́wọ́ ara wa ẹ̀ǹtìkàbù tó wà nínú àlùkùránì là ń kà yìí o gbọ́ májẹ̀mú tó dé alẹ́ ní tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ ṣe nínú mọ́sídìd inú mọ́sídìd lànà bí náà ti ṣe níbo ni wọ́n ti kọ̀lẹ́bà mùkádàmù àti gbogbo oríṣiríṣi ohun tó oníkàlùkù náà ń pera rà bí tí wa ń ṣe ìmáàmù ìtẹ́ iná ń ṣe iná àti gbogbo ohun tẹ́ ń pera yín gbọ́dọ̀ ṣe lé lèèyàn nínú ẹ̀sìn wa ẹjọ́ tó ditọ́ lọ́wọ́ ìsìláàmù ní kan kó lóun ṣàdúà òun fẹ́ súnmọ́

tó bá ti rírun jọmọ́ kí ẹni tó ń tàn jẹ sẹ́nà máa lọ máa sọ pé wọ́n fẹ́ jáde o wọ́n fẹ́ jáde wọ́n ti wọlé àdúrà láti di ọmọ ìlú o bàbá fẹ́ jáde o tèmọ́ fẹ́ lọ gbàdúrà lẹ́nu bàbá o skáàmù lásán ni gbogbo eléyàn o ajá ń san lónìí o torí pé kò ní rírun jọmọ́ kí kò dẹ̀ tọ́ nínú ẹ̀sìn wa ká wá fi nǹkan kan tí ò lẹ́rìí èyí tó lẹ́rìí gan a fi tẹnu tó jẹ́ ti ń ṣerú rẹ̀ tò látara báyìí ẹ kí a ká lọ ṣàkíyèsí ní tí ó bá ti lẹ́rìí nínú ẹ̀sìn wa ẹ ká kúrò ń bẹ̀ o ìtì káfù ṣiṣẹ́ lára ẹ̀rí lórí ẹ̀ ìkóra ẹni sínú ìtọ́jú ara ẹni pamọ́ ìtọ́jú ara ẹni pamọ́ sínú kọ̀rọ̀ yàrá kò o ẹ má ṣe bá dáadáa lẹ̀ ni o ìyapa lára anábì ni o ga bídí àti ṣètọ́ ni tún mú wá ó ní lọ́mọ atọ́jú ara ẹni pamọ́ síbì kan à ń bẹ̀ wá ká gbọ́ ká gbà. wọ́lá tààtà kí fúlmọ́ra tó ìlàdí ìzínìza òjì ha. bákan náà ń parí rẹ̀ lónìí pẹ̀lú àlàyé eléyìí náà gbogbo obìnrin tó bá fẹ́ ṣe ìtìkà kò gbọ́dọ̀ ṣe ìtìkà àfi kó papá. ìlàdí ìzínìza òjì ha. àfi kó gbàyànjá lọ́wọ́ ọkọ rẹ̀ nǹkan ti bàjẹ́ láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin làwọn àwọn kan ti kó wọn sábẹ́ tán ti wá gba àkóso kúrò lọ́wọ́ ọkọ wọn. wàyí sanu lílí mùtẹ́kì fi ayẹyẹ ṣẹ́jìlá bílí ìbàdà tí wà pọ̀ àn. wọ́n ti gba àkóso kúrò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àìmọye ilé mi tó ti tú torí pé ṣéhù sáàsì mọ́mù míṣánná ó ṣàǹfẹ́ káwọn obìnrin máa wá sàlátù obìnrin kẹ̀dẹ̀ nínú ìgbọ́rọ̀ sọkọ lẹ́nu léyìí ilé ti wá bàjẹ́ kí ni wọ́n ń fa àwọn ìyàwó níyàwó ṣe torí tán lọ́hùn ó ń fún wọn ṣòwò ní tàájúde oríṣiríṣi ẹ ń fún wọn ṣòwò ní ẹ̀sìn kọ́lé lẹ́yìn náà tí yín náà ń sọ fún yín alihamudulilayi wọ́n ń tọ́nà wọn ni kò yí wa là ń ṣàlàyé ẹ̀fẹ́ yín náà ẹ wá nǹkan mi ṣe yé fáwọn ẹni ẹlẹ́ni ṣòwò mọ́ ẹyẹ dálé onílérú mọ́ ẹ ti kà fún kan tó wà nínú ẹ̀sìn ọlọ́bìnrin ò gbọ́dọ̀ lọ ṣe àfikún gbàǹdà lọ́wọ́ ọkọ rẹ̀ gbogbo ẹni tẹ́ wá wà nínú tẹ́ ń palẹ̀mọ́ ẹ̀ ti kà fún ìsìkáàfù lẹ́lẹ́ fẹ́ ṣe o kì í ṣe ibi tí wọ́n ti ń rojọ́ o. ìṣẹ́gìlá bí ní ìbàdàn ti wà pọ̀ wọn. ohun tí èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ náà ni kí èèyàn máa ṣe jọ́sìn máa ṣèrántí ọlọ́run máa ṣàkáàrù. wà á yẹ ti rúkẹ̀lì ìkìfàrọ̀ nínú ìmọ̀bà àwọn ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ gbọ́ news ni mo fẹ́ pe àwọn ọ̀rẹ́ mi kan ni gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó lè máa tún dá fàtà attention gbọ́dọ̀ pàtì kí làjọ máa ń ṣe láàjúà nínú itikaf torí pé òru kan là ń target òru kan la fẹ́ ṣe fún gẹ̀rẹ̀ tá à ń pè ní òru lẹ̀ láti kọ́dìrì ìyàwó Aisha ni kí ni tí kò máa kà tóun bá ṣe fún gẹ̀ òru náà. Ànábì sọ fún pé. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Gbogbo àná láti mọ pàtàkì òru yẹn, a ṣàlàyé pàtàkì rẹ̀ fún wa sílẹ̀kùnrẹ́rẹ́ ní ọ̀la. Ṣùgbọ́n tí Ànábì sọ pé máa ṣe ń bẹ̀ náà sallallahu alaihi wasallam ni. Allahumma innaka afuwwun. Ó ní Allahumma innaka afuwwun. Ọlọ́run wọlọba tó jẹ́ sí pé o tòhíbò làáfíwá fàáfọ́ á ní. ó dẹ̀ nífẹ̀ẹ́ kó máa ṣàmúkúrò fún èèyàn ṣàmúkúrò fún mi gbogbo àwọn tí mo ṣe tí ò dáa téèyàn bá ti ṣe léyìí sọ́nà bá ti ní kó ṣe kó gẹ òru lẹ́lẹ́tìlú kọ́dírì ẹni náà di àtúnbí náà nìyẹn à ń tẹ̀síwájú lọ́la an bẹ̀rẹ̀ wọn kójọ kó gbélé ta ṣe ní ìbádà fẹ́ni kankan wa wa ta'ala muhammed kashadu allah ila ila ant أستكبرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ Abẹ́òkúta.